àǹtí mi kílẹ̀ ńlá lórí títì yìí. ṣítọ́ ni. ṣítọ́. ṣítọ́ ni. ẹ lọ Ghana ni. Ghana kẹ̀ mi ò lọ́bi kankan Nàìjíríà ń bí náà ti ń tà eh. kódà Èkó wa ń bí náà ti ń tà. Ah. Hmm. ṣé wọn lè wọn lè wọn látẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ dódélé. màjà ṣítọ́ yìí dùn ah. ìgbà tí mo lọ sí Ghana ni mo ti ra ṣítọ́ báyìí gbẹ̀yìn ó dùn bàjẹ́bàjẹ́ tó bá tọ̀wò wàá understand nǹkan tí mo sọ ẹ ṣe ojúṣe tí wọn parí ẹ báyìí ẹ tẹ ni. Ah, ní ṣítọ́ tí máa fi hello my people how you guys doing good evening to every one of you good morning good afternoon good evening wherever you're watching me i'm saying a very big thank you to every one of you ah ẹ ṣé mo dúpẹ́ o thank you so so so so much i saw your messages people are still sending me messages up till this moment They are still sending me messages up to this moment. I'm saying a very big thank you to every one of you. I don't know I'm this love though. Eh? Money fans o. Oh. <laughs> Àwọn èèyàn fẹ́ràn mi o. Ah, ẹ wo ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Ẹ ṣé thank you so so very much. Ẹ ṣé àìsàn tí ò gbóògùn kò ní ṣe mí kò ní ṣe yín lágbára Ọlọ́run ẹ ṣeun mo dúpẹ́ o wọ́n appreciate every one of you bá a dá yín lóhùn o but ah over five hundred messages mélòó ni mo fẹ́ dáhùn bẹ́ẹ̀ ó ti pọ̀ jù ẹ ṣe mo dúpẹ́ thank you so very much and I'm using this opportunity to say thank you so much to my my colleagues ah I wọ́n try àwọn colleagues mi wọ́n try and to my one and only friend, my dear friend. I'm not going to mention his name, you know, but he has been there, he has been trying, he has been doing so many things for me. Eshemodupe, thank you to. I'm saying a very big thank you to everyone on Instagram, on Facebook, on. Um, Eh, tiktok everybody messages kódà yẹn kọ́kọ́ pè mí láti america lẹ́nu in fact mo appreciate every one of you thank you so very much ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣe o thank you so very much for loving me thank you so very much ẹ ṣe èmi náà nífẹ̀ẹ́ yín o ká ní mo mọ́lẹ̀ gbogbo yín ni màmá wa kúnlẹ̀ pé ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o. hello ṣàlàfíà lè wá happy sunday o ẹ pẹ̀lẹ́. I'm not a fan of filter I don't really like filter ìgbà tí mo ṣe ń ta cream dáadáa làwọn ọmọ mi máa ń introduce filter sí mi me I don't really like filter gbogbo aṣọ tẹ bá rí lára eégún dé eégún ni tùwẹ́ ló sọ pé mi ò wá sí synagogue mọ́ eh, tó ṣẹlẹ̀ ní pé crisis ọ̀rọ̀ owó yìí ó tẹ́rí díẹ̀ so tí wọ́n bá lọ sí synagogue náà kì í ṣe kó fẹ́ lọ náwó ń bẹ̀ o but ṣe mọ ibi tí mò ń gbé jìnnà sí sinagogue owó epo owó oúnjẹ kan bẹ́ẹ̀ ó máa ń ṣe díẹ̀ so that's why tí mo ṣe lè lọ sí sinagogue now and àwọn tó sọ pé eh, speedy weight loss stop using speedy weight loss ẹ ti darúgbó kírìmù yóò ṣiṣẹ́ i'm not going to buy cream from you again <laughs> i don't understand ṣé yìí people yẹ kí n ronú kẹ́ tó kọ ni you guys don't think before you just type ẹ bá kàn ti rí káàdì báyìí kàn bẹ̀rẹ̀ sí ní type. number one speedy weight loss kan ló jẹ́ kí n rù ó tó jẹ́ kí n rù ó wà lára mi fúnra mi ẹ̀yin náà ẹ wò ó ṣé tí n bá tiẹ̀ máa darúgbó ṣé láàrin six months ni máa darúgbó ni tí skin tí cream bá tiẹ̀ ní ṣiṣẹ́ lára mi mọ́ ṣé láàrin six months ni cream ní ṣiṣẹ́ lára mi mọ́ tí ẹni tí bá ti máa ṣe mí ṣé láàrin six months ni because if people don't think before you talk ẹ kàn mú fóònù ẹ kàn bẹ̀rẹ̀ sí type bla bla bla bla bla bla bla bla because ẹ mọ nǹkan tí the other party go through you don't know what i'm going through ṣé nǹkan tó ṣe mí yẹn ṣé kó ṣe yín torí tí nǹkan tó ṣe mí bá ṣe yín káwọ bísíkì ni wá ṣe jọ máa rí n tó ṣe mí kó ṣe yín káwọ bísíkì ni àwọn méjèèjì ṣe máa rí ká bọ́ọ̀tà káwọ bísíkì ni wá ṣe jọ máa rí if i'm not using a very good cream tí ìbádẹ́ yìí pé mo ní skin tó dáa ni it should have been a different ball game ṣé dájú pé mi ò wá sórí Facebook kí n wá tọrọ owó lẹ́ẹ̀ ṣe mọ̀ pé nǹkan ń ṣe mí kí n wá sórí Facebook pé ẹjọ́ ẹ fún mi lówó ẹ̀ mọ̀ pé lẹ́ẹ̀ fún mi pé nǹkan ń ṣe mí you see you just open your mouth and just talk ẹ ẹ mọ̀ nǹkan tí other party ẹ mọ̀ nǹkan tó ń go through ẹ tún wá type ẹ tún type sábẹ́ kínní ẹ ẹ tí ẹ ní bìkítà ẹ ẹ tí ẹ ní rán anybody ẹ ṣáà máa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ náà torí ẹlòmíì ti fi bó ṣe ń pipe yẹn ó ti fi pààyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn unknowingly to that person ẹ ẹ bá a ní gbogbo ẹ náà dẹ̀ là ń rí gbogbo ẹ̀ là ń rí tẹ́lẹ̀ mi bá type kọ́ báyìí tí n lọ wo Facebook àbí tí n bá lọ wo Instagram page ẹ̀ màá kàn gbé ṣé lẹ́yìn náà ló bá mi sọ̀rọ̀ báyìí màá kàn dákẹ́ màá kàn mí ni màá kàn wò ṣe rí tí anybody ò bá ṣọ́ra ẹ̀ lọ́dún yìí ẹ̀wọ̀n kí mi ò kúkú ní followers tó pọ̀ àṣà ń blocking ni. My ṣam blocking if you don't like me if you don't like what i'm doing pẹ́pọ́rọ̀ burúkú lẹ́ máa sọ ẹ pọ̀ síwájú ẹ pọ̀ síwájú àwọn tó láìkì mi àwọn tó nífẹ̀ẹ́ mi àwọn tó jẹ́ tèmi wọn á dúró ṣé nǹkan tí mò ń sọ ti yé yín tẹfimọ́ máa wá ṣàt shit lórí péjì mi speedy weight loss kọ́ ló jẹ́ ẹrù o speedy weight loss kọ́ ló jẹ́ ẹrù n tó jẹ́ kí n rù ara mi ló wà èmi ni mo mọ̀ ẹ̀ mọ́ ọlọ́run ló mọ̀ ṣe ti gbọ́ happy sunday fún gbogbo wa god bless you.